إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على كذلك نجزي المحسنين بارك الله فيك وجزاك الله خيرا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 تحية من عند الله مباركة طيبة وهو السلام عليكم ورحمة الله وبركاته عباد الله الكرام أعتقد أن الله ونادى تكوارجي يوجي مدري ويوجو ويوجو جمع فأوجو وكوجو لتابي وكشو لتابي وجمع وش القرآن الكريم يني كشو رمضان كنلو قيومة ودو قيومة لنسيون يودو فوتي فوتي It's dated by Gregorian calendar. Ingin isi, ingin isi 28 May 2018 karatu adojola Ismail Azrihullah Sayyiduna Ismaila ìṣòwòkọ́ níbi a Muhammadun sallallahu alayhi wa sallam ẹni ẹ̀kọ́ ọjọ́ dọ̀dà tó máa dọ́wà òun òbí àmójíwọn tó wá náà wọ́n jọ́ bí jẹ́ kó máa bá today ọjọ́ but a distortion was made in some scripture. ọ̀rọ̀ ẹ̀dùn rírà ìyàgbọ́dọ̀ lè ọwọ́ fún israelite mà wá mọ́ra tó rírà yẹni ikọ̀ ọjọ́ kàkúmọ́dọ́ alẹ́ ẹ̀ṣọ́ ìhàkẹ́ ẹ̀dọ̀mọ́ ẹjọ ọmọ ẹrẹ wà làbàkọ nálẹ ẹ àti ní àáyá kó ọ̀là wọn fún ti báyìbù ọdún mẹ́rin ní ismaila iye ẹlẹjọ ọdún mẹ́rin ti abẹ́lẹ̀ kẹ́ni kọ iye ẹlẹjọ ọdún ọmọ kẹ́ẹ́bí bí wọ́n. Anabi Ibrahim àyíṣe bá tàbí ọmọ yẹn ṣe la ke gbele nyɔnu tsi gbogbo ami kristian kunbi mama mɔ pio kanti alɔ le in the book of almighty god but ɛnfi quran oye authentic hadith báàmì kọ́là kí á bàbá ọmọ ẹlẹ́ kuma ká authentic uh, quran unimprobable verses from the holy quran. and the sound hadith, that is authentic hadith from Prophet of Islam sallallahu as well as the Bible itself, both New and Old Testament, assured of that any madoha ma ọ̀rẹ́dọ̀ àwọn yíwí ìṣe Ismail and Ismail legitimate son on his chain, Abraham. Is not a bastard. Ikaki bastard in his chain, Amole Rutu, Namujo, Rola, Iwaki, Book of Jelly. Olùjì mọ̀gánà níbi ọjọ́ Ibrahim ẹnẹ̀kọjọ́ pọ̀mọ́ ìhòjálẹ̀ níbi ànà níbi ìpòmọ́ ọdún méje yàmọ́ níbi ọjọ́ ẹ̀ka mọ́ kakini ìjọba bàtà every book of James chapter four erin chapter lẹ́gbọ́gbọ́ nípa àgbàdo thirteen máa di ìwé ẹnẹgìnà kẹlọ lọ́jọ́ òyìnbó máa di ìwé ọmọlẹ́nu kẹlọ lọ́jọ́ nínú àgbàdo kìí yẹ ti dání títí kí lulẹ̀ báyọ̀ kọ́ lọ́jọ́ títí báyọ̀ àbí ìlẹ̀kẹ̀ á lulẹ̀ kó kọ́ lọ́jọ́ màá yá di ju abraham ọdún sí ju e òbí kẹ́hẹ́nù kẹ́dọ̀ náà yọ ọjọ́ gbọ́ ẹbí ìlú gbọ́ ìṣẹ̀dá gbọ́ wọ́wọ́ they have to demonstrate òkẹ́dọ̀ náà yọ ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ náà yìí ọjọ́ kọ̀mọ́dé ohun kí mo máa ń tọ́ ha abíjẹ́ náà kò kẹ́dọ̀ lọ́jọ́ ìdí ọ̀gẹ̀dá ìyẹ́ tó bá mọ́ yọ gbígbọ́ mọ́ mọ́ ọ̀dàkọ̀jọ́ kọ̀ tòdàbálẹ̀ òjúwe ẹnẹ tí a kọ̀mọ́dé ẹnẹ tí nàkànyàn ọlọ́ méjì kẹyọ kéde gbèdé ńẹnẹlẹ takẹ́ta ńẹnẹlẹ fún mẹ́lẹ̀ká ọdún mẹ́lẹ̀ tí ó wẹ̀ pa kúmẹ̀ gàmẹ́ni àti ẹnẹ. ibi wọn kpọ́ ìyàwó tẹ̀tẹ̀ bá gòrò ó nà bá gòrò gbà ibi wọn kpọ́ ilé e yẹn nílé mọ́lúkú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀lẹ̀ ẹ̀kúndé gbà kó kókò tó yẹn tún aka yẹn. Odunyɔla mɔnu ŋɛnɛ yina ava dzɔ yɛ lɛ. Odunyɔla mɔnu. Ebi wọn akpɔ yɔ adzɛta go gbaa. Kakɛ mɛnɛ lɛ do wa. ẹ̀hún tó ń yé òun kọ́ òun kọ́ bó wọn láàjọ tá ẹ̀wọ̀ lókè wọn àbùyàn ọ̀lẹ́ tó wọn òun kọ́ wa lókè. bẹ́ẹ̀ bó kàtá ọ̀kẹ́lẹ́nu òyìnbó kẹ́dọ̀ náà dẹ kẹ́dọ̀ nẹ́ẹ̀kì mọ́lù lẹ̀ kó kọ́lọ́ ẹnu tí a kó ńlá ẹ̀dọ̀ kó lọ́jọ́ ẹjọ́ ló bilẹ̀ kẹ́ni mínísítì alẹ́ òtà kójọ ẹ̀yọ́ mẹ́tẹ̀ yẹn kójọ ẹ̀yọ́ atásùmọ̀tì gbáyọ́ yálẹ̀ ìjàgbá náà lè tẹ ó kẹ́dọ̀ lọ́jọ́ kó ẹ̀rí ẹ̀dọ̀ mẹ́tẹ̀ báyìí lè máa tọ̀ mẹ́lẹ̀. irú dé ẹ̀dọ̀ ẹ̀ òṣèlú jáni ẹ̀ǹdí báyìí ẹnkanya prove lọ́la ismail abayọ ìjàmí versus kí á kó kọlá eki favour ismail gidun agadọ yọ ẹnu yìí má mi jẹ mọ́ni yóò jádú yóò jádú adó adó gidẹ yìí àyìn àjànálì tó yí adó lẹ in the light of the bible ẹni book of genesis chapter eleven and chapter sixteen. Book of Genesis, chapter 16, verses 7 to 11. Ẹnà wúwo kí sàkàrà ẹyàn ló mọ̀ ọjà kó sílẹ̀ gbàdán. Ìlú mọ̀ ọjà kó nù wòlé kọ yọ. Pé ìmọ̀lẹ̀ burú kì í kọ̀ra kó mu ejú kò ejú. Oyi kọ yọ yẹ kó mu. Kọ yọ yẹ pẹ̀rẹ̀ ọ̀lẹ́hun. Ìsí nínú ilé ìsọyà níbi ma màmá dúdú ha hájà wọn ṣe hájàrà jẹsí ẹyin dé ẹnẹ ìsọyà níbi ọyọ ẹnẹ ìsàndú ní ìsèkùmàgbèsà bi ọyọ ilé kí ọyà ń gbà kó wọn mú yóò mara ẹkú ìlú ọjọ́ àwọn akọ̀là pẹ́ẹ́nẹ́lẹ́ lọ́nà òyì ma ojú kì sọ yà nù àníbi ọjọ́ yìí ọdún àpúrúfọ ọkọ̀kọ̀ yà lẹ́nu àbẹ̀kí àpúrúfọ àwẹ̀rẹ̀ ọkọ̀kọ̀ yà lẹ́nu bí àpúrúfọ lọ́mọ àbẹ̀kí ti sàpúrúfọ lọ́mọ tọ ẹkú angel mara ẹkú ìyọ̀njọ́ bọ́ọ̀lù àbìlò làgbàdo òbí hága ìbúkọ̀ genesis chapter sixteen. verses 7 to 11. Men now the angel of, of the angel of the Lord found her, that is Hagar, by a spring of water in the wilderness, by the spring on the way to Sahuk, to Shur. And the angel said to Hagar, and the angel said, Hagar, Sherald maid, Where have you come from? She said, I am fleeing from the presence of my mistress Sarai. And the angel of the Lord said to her, Return to your mistress and submit yourself under her hand." Then the angel of the Lord said to her, I will multiply your descendants exceedingly, so that there shall be no counted for multitude. And the angel of the Lord said to her, Behold, you are with child, and you shall bear a son. You shall call his name Ismael, because the Lord has heard your affliction. Oh, Genesis chapter 16 verses 7 to 11 according to the book, that book, the scripture, learning Ushana verses Ikichana P verses one to seven. Sarah isn't a key lile. Higudinia Hazara Zehaga Boma Boma Tinabima Komi. Oyo nkan kọ̀ọ̀kẹ́ mọ́ máa ń kàmẹ́dùnmọ́ máa ń tu ọmọ kemdoya yeye ivonya duni mudoya mdudoya okoka nebi dizaino dudoya mwi judisafia doya mu bihadude amibiewa muhammad ogele ono sera maduno bilaungi egypt ono bilaungi maduno abi jedagi ajagi kurutere madutai aa omu ni egypt ona unchi ọmọ onú egypt kìdẹ́gì ṣe mẹ́rin bí chapter and verse mọ ẹyọ ọgbà ọmọ onú egypt onú ìyẹ́ wọn ya ọyà níbi màdọ̀yà níbi ìfọláyẹ màá mú ilé ìjọ ọ̀ṣọ́kọ̀ ọ̀hún ya tó ń rí ẹni wẹ́lẹ̀ kìdọ̀ ya òun náà ọkọ̀ mẹ́ta ya ya ya ọkọ̀ mẹ́jẹ ló yí ọjọ ọjọ́ mẹ́jì ọjọ́ àgbòmọ́kọ́ olùgbéhùn ìyàyìnbí bọ́ bí ọjọ́ àkọ́jọ́ kó ẹsẹ̀ náà káàbùrí kẹ́dẹ́ náà wọ́n yí ẹnẹ̀ṣàdó alẹ́ òsì kù ọjọ́ mẹ́bí ń gbà ẹ̀wọ̀n níbi ibrahim ali gbòjú òkè dẹ̀ ọjọ́ ń tẹ́wọ̀n kí wọ́n àti ojú ọjọ́ wọn ò kiri akọ́dọ̀ tẹ̀lẹ́ jẹ́gi náà dàtí lè jókè máa yẹ tó ní. abọ́nú wulẹ̀ kálọ̀ àkọ́kọ́ ọjà níbi ọjọ́ nù ní ti yíyọ ọkọ̀ ẹja níbi ọjọ́ nù ní ti bàbá náà yí mẹ́rẹ̀ lọ. òun ìkàmì dìde lélele yóò tẹ̀lé yé òun mọ mẹ́rùn dùn òun dùn wẹ̀ ọ́ mẹ́rùn òun dùn wẹ̀ kẹ́ ìṣàdùn wẹ̀ dùn kọkọ̀ ẹ̀jọ̀ níbi ọjọ́ nù ẹ̀ omi màdó ẹja ló dókòlò ẹni gẹ̀ẹ́gà ní ìhójọba ẹlẹ́ra ọmọ ẹyú tọ́ málì ọ̀làjẹ́ ìbáṣẹ̀lẹ̀ lẹ́nu. abúlé hà ń pa ọdún kàmọ́ pàkó sakadọ́ alókété màdé mẹ́rin from royal family ọmọ onú nìkan ọmọ onú egypt nìkan ńkọ kí ó ẹ̀dà níbi ọjọ́ pàkọ́ máa ń kí jẹ́ ìdí aló ìlú ìtẹ́bí amẹ́mẹ́múdó adú èsì adú ọmọlẹ́ òyìn náà dé ọmọ olúkọ yẹ wà ní ìkámi gífè lélelélé ní kóríwù àwọn ìrẹ́rẹ́ tẹ gbígbẹ lọ́mọ ọmọ mẹ́lẹ̀ ẹ̀dọ́ òṣèpọ̀ tó ń gèsòkòrò yà níbi ọjọ́ màá dáa lóko yẹn ti báyìí olùkà wọn rẹ ìbò kọ̀pútẹ́rì olùkọ́mọdún lè rẹ̀ ìdá ìdá mẹ́gbọ́ èmi náà jọlọ́ka zéèdè fúnù harrison nálẹ́ zéèdè fúnù harrison kìsì adúmọ̀dọ̀ ó ta ní gbélégbélégbé dábì mọ àlàó olóyà níbi kà máa táwọn gbẹrẹ ń wá kó máa wá dòun là kọ̀kọ́ níbi tó yí yẹ́n mi zéèdè fúnù mɛ lukumɛ kɔla ŋu wuya yi o mɛ yɛ kele fi mɛ lori lori o mi yɛ gbɔ pe mɛ o yɛ gbɔ kɔ yi zeyi do to do ìṣẹ̀nu yɛ dama ba ni iya ni ni wa no ali o zeyi yɔ òun mi wá ilé abó òun ìwà abó abó òun kó sakalu ìdàbí abó ani mo yi do nani bi gbin abó bó òun alaka kì í gbɔ kpakó yá màtá òun ɛgbédemɛ kàmẹ́lò ɛdɔ̀mɔ kàmẹ́lò lẹ́nu gbogbo wa.

kana mono bala ke do ma da ngo wori o jole jimdu wori ki na global jari ni ti aki wori ne ne ti o me admission ti school america lo be ki redo de ma tu to ko lo yi wori o so ki cha tu pe na admission mi lo ti school america ma ta je ko mo de le mo de ko ki ko mo ki school ki wa che le nigeria ni ngwe ji redo to ni tọ́lá ti hàpù nìyí rẹ̀ ṣé àká abọ́ mara oyé oyéyélé apéyínà máa la lọ́nà àtúkàtà adúdẹ̀rù adúdẹ̀rù yàwó amẹ́gà lórí àwọn o ga ọ̀gẹ́rẹ́ nìjẹ́ tọ́ adó ìjìdẹ́ ìgbàgbọ́ israel dòlò káwọn yá lọ adúgbògbó tí na ọmọ àgbà bíi ẹgbà tó gbogbo rílẹ̀ dẹ́kúdú làtà níbi muhammadu ma kodo anibi ismail abẹ́ ma dodo èèyàn lo yíyí o dẹ́gbà olóyìí ma kàtírùn tó lè dò tí ọwọ́ níbi ibrahima ma olùkalẹ̀ màwú òbí ngbe ṣe ló ń bọ̀ bí mbàtẹ̀ kọ́tà rẹ̀ máa jọ̀lọ̀ káyìí o the angel of the Lord said to her, I will, everybody, direct to the religion of Lenu Imai, according to the Bible, Abono Abo, and if you attempt to do a ẹnẹ gbàdúhún kẹ ẹja òun yìí òdodo òun màdúhún gíìtì yìí òun sàárẹ̀ tó màdúhún gíìtì yìí sàárẹ̀ tó lọ́wọ́ sí sára yìí. Ọ ọmọ ẹbí ìjàdúrí orí mẹyàn máa wọ̀dé ọmọ olóògbé yìí tèbílì òlẹ̀lẹ́gbọ̀dúnlẹ̀ lẹ́yìn òlẹ́rin abóhùn máa bí ọmọ nígbà àgbà nẹ̀yìn ìyẹ́nu nẹ̀yìn wọ ọmọ máa jọ ọyà kú ẹnẹ ọyà kó wọn ọyà yá rere.

Ethiopia. Remember, Ethiopia, Ethiopia, Ethiopia, America is originated from Oma Israel there. Àbọ̀ àwọn àtàwọn kú yàbá níbi, àníbi dìgbà bá ọmọ mà wá dáadáa wọn jọ́dá tẹ̀kọ̀ wọn níbi òye àmà táwọn. Màmá àtàwọn burúkú ọgbà màmúdú pa ẹ̀tọ́ palẹ̀ fún wọn níbi òun máa kápsọ̀ fún bẹ̀ ní nàìjíríà ìrẹ̀lẹ̀ ọkùnrin ìgbà. Bí òun máa kápsọ̀ lẹ́ àníbi àsọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀sán lá inni hatred or enormity or lauka domo ko nepa man uyame kobo independ wala mojo amata ko dumo yima me to da bale ọmọ onuma bi dugba ka níbi ma wọnyún lọnà sukata ní níbi wọnyún lọnà sukata ní ìmúdó ọyà yóò nga kí ẹnàmání àná làbá mọ ọmọ yìí ẹnà ẹgẹ ẹnọpa doyí ma kàmá níyú àbí àdọdà yàjọ má kó apá sọ ọhún dùn ìwọ́n kò yí ma mọ́ mi rà dẹ́yìn káì àmìbí yìí jẹnẹgì míì tí ju àwọn ìyá ìṣe àyà kó yàgò tó dábàlẹ̀ ọ̀pápọ̀ bọ́ àwọn mẹ́lí ó nà délé mẹ́ta mọ̀ wọ́lọ́ ọjọ́ kejì. ojú ìfẹ̀fẹ́ yà kà níbi bòyí mọ́mọ́ ikọ̀ sọ̀kàtà ìmúdùbí adúdá ìlú lọ́yà. sallallahu alayhi wa sallam ọ̀lẹ́ ilẹ̀ jọ̀ǹkà bó wọn ṣe wọ́n yẹlẹ́ máa ń lu dàmé kírísítẹ́nì kírísítẹ́nì bí ilẹ̀ jọ̀ǹkà mi yí wúrọ̀ bóbẹ̀ni nazir bẹ́ni kọrẹ́zá bẹ́ni kọ̀yìnàkọ́ dé àmì tí o mà sí àmọ́ bí mẹ̀dínà mú yán yọ̀mọ́ tó dẹ̀hùn àmọ́ màá má jẹ gba ọ̀dà gàdàmà káyọ̀ níbi òtí tálábà pé ó yá ni ẹgbẹ́ gidi omi ẹgbẹ́ tẹ̀mà dẹ̀ òun jì mẹ̀dínà ọmọlẹ̀ nà mẹ́ ẹyà ọmọ alẹ́ nà má tí ni kí má ju ọmọlẹ̀ kàní ọmọ alẹ́ kí dà má bí tó dẹ̀hùn àmọ́ má israel àmàjà níbi tabalẹ̀ yìí not knowing that oyo liga kamata ni book of Psalm me and all is see repeated in Bible in book of uh, Matthew chapter 20 verse 41 to 42 kaki Jesus say Jesus aka mama Israel kaki ni God will take the kingdom his kingdom from Israel and give it to another nation which nation the Arab nation abi like nation from Israel to Arab how come how come to let jack abraham amoma méjì gidi bí ojú yín ọjọ méjì gbà ojú isaac iye lẹsẹ isaac nínú àmà níbi ọwọ wọlé ọrọ amoma torí irọ ismail yìí máa I yíwò rẹ ẹnkú mẹbù látàí a book of genesis chapter 16, verses 7 to 11. abụọ ẹlẹ́yàwó ọmọ bíi hazara yàwó ọmọ bíi hàn níbi ibrahima dáàbò ń fi tí wọ́n dín ní ẹ̀rọ ẹ̀rọ ọmọ ẹ̀kì bíi màmúdà mọ̀lùkẹ́ ilé ilé ìkùránì ní adé àti tìyánì bíi ẹ̀ bá wọlé jẹ́ òyìn wọ́n dín ní òun bí ọmọ ní kì wọn lọ àbí dé akó mu ohun ti díje ní ìyàwó oyó ọmọ ti ẹ gbà táyà wọ agbóyún ọmọ ẹ ìdí ni wọn tó là ká wọn lórúkọ mẹmọ máa ń gbọbọ ní ojú dẹ òun yà á àtànẹ yé àtànẹ lẹ náà the angel of the law found her by a spring of water in the wilderness ẹnu angel wa ní ibrahim akó máa jọ in the wilderness wilderness located in abájọ yìí. geographical location wọn ò sí mẹ́ta gbòkè kó máa yọlẹ̀ ní ẹ̀yẹ làbíà wọn pẹ̀lẹ́ on the way to shoot wilderness yẹ okòdọ́mọ and the angel say to her haga ìkàún sarah smith wẹ́gẹ̀sọ mẹ́yọ ọwọ́ ọmọ adú kìí sẹ́ra where have you come from gbẹ̀kọ́ ni i am fleeing from the presence of my mistress. Sara, Omi, please, Iranobo. I run away there. Ira Orakubo, on a Sara, mingini. Sarai, eh? Dodo Mai, Kubi, Itini Rio Nibomale. But then I need to come out as well. You don't have any crime of it. You don't mind for mother. You got the actual of my. So, I'm going to you more alùpùpù gbogbo lè gbọ́n akẹ́ni ẹ̀jẹ̀ náà yìí lọ yànyà náà yìí lọ anú máa ń bọ̀ látẹ́ tó alhamdulilayi ọ̀lẹ́ lẹ́dẹ̀ ìfúrani ní akẹ́fà ní ìsèwà ni. ṣé ìbáyìbùlù ń yé lẹ́dẹ̀ tó yà kà ń wà kíni yín abọ́nà yín mi máa ti ní ojú mi pọ̀mọ́ yín ní ìwúrà. and the lord say unto and the angel of lord say to her return to your mistress that the girl tó bọ́ ní and submit yourself under her under her hand kẹ́mọ́ lẹ́yìn dumu tulukedi ho then the angel of the lord said to her no malaiko yongo ka i will multiply your descendants we amaju yanya loleba nanya yawma mashanana exceedingly kuma le wubo dudu ma to your birkiti so that they will they shall not be counted for the multitude omemma ihe anyị n'ime na ejimata ka mụ na anya kalụkalụ mkparụta dede malakoyo akọla n'ọya ene kade enwuje malakoyo akọla bene dudu kichan chan ọya níbi ọjọ dẹ ọmọ kì wọn bí sàdébi ọjọ ọmọ adalolo tó nà máa jọkọ̀ dúró kòlò kàtà ṣàtàkì àsopọ̀ ọjọ́ ìnàdínì yàwó adága kọ làwọn nàbí bí ọmọ làwọn máa ń kàkọ́jú àgbò yìí máa mẹ́ ọmọ ẹ̀yà yàn ẹ̀yà gbẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀yà. òun yẹ́yẹ́ wọn máa lé dábàá wíyí màlà ìkọ́jọ́ jẹrẹ adábẹ́ ibrahim tẹ́jọ́nkì ọmọ làbí ìyá lè pààrà ó gbé ọmọ làádága kọ làwọn ní bẹ́ẹ̀ book of genesis ten to eleven ọmọ ọ̀làní ń yẹ̀ la descend gbogbo wọn wá the tithing wú kàkẹ́ ẹ̀yà bí ọmọ ọmọ aláyà na kọjọ́ àgbọ̀ ọkọ̀ ọmọ alẹ́ kàmọ́ na aláàgbà nìyọ́ tí ń pa màlàkọ́ pa mú ìyàwó dága kọ̀ọ̀lá fún ẹ̀dọ̀ ẹ̀bọ̀ ọwọ́ yìí ǹdílé omi màákà nígbèrè omi zamzam màákà dẹ́wà omi zamzam kanẹ́bì ibrahim ngbò kanẹ́bì ibrahim àkọ́mọ́ ayọ̀kìtì bí bá ló òbí kì ló màmá nù mí nù yẹun tó ń fi yẹun kí yẹun tẹ́lù làgbàdé sàpàpé mẹ́rù àkàmà sukọ́lọ̀ hajj báwọn sukọ́lọ̀ múra dédé tẹ́ ò lè dákẹ́ ẹ̀yà ò lẹ̀lẹ́ lè dábàá òwe lẹ́ńgbò kìtá sínú omi wọn mọ tí ló kí dàbí omi kìtúlẹ̀ gómìnà ìbáàbò láfàrà lọ́la wọn. Umar yìí nínú ọ̀la zamzam ṣé bible maka in detail ṣé ìkùrán ni. Omi ẹlẹ́dọ́mọ́ máa mọ́ máa dá mọ́ àmọ́ mo ní pé mo ní rẹ̀ jù omi zamzam mọ́ wa. Amkrista kuteki mojo jimu yike badolo ya Allah bichi. Madolo ya Allah. Mbeki mojo jimu. Unde sayo le. Engate akko kabul kawa kwa kushaka. Buki de yibai. So, the, then, and the angel of Lord said to her, Behold, you are with child, and you shall bear a son. You shall call his name Ismael, because the Lord has heard your affliction. Ẹnna bàbá ọ̀la ń dẹ̀. Iye Ismaila, òun ìbáyìí bòlùkọ̀lọ̀ lọ́la ń, chapter eleven, chapter sixteen lakini you hmm, you shall be a son ẹ̀yàn nọ́mà you shall call his name ismail ó dúkẹ́ ìmáyà dọ́malẹ́ is ismail because the lord has been, has had your affliction tó dọ́ yọ̀ nìkan gbọ́ àkànyàwó ẹ̀mẹ́ àkànyàyà àkànyàgbọ́ gbogbo ńlá dùn. Ọzọ ọgbọ ọzọ anya ya omi akpụ, ya anya ọdọ ma awo ọdọ ma dị isma'il obiléhe. Isma'a shaw dị amụ, a arọpụ, il shaw dị adọmọ Odu ọzọ ọdụ isma'il a dị amụ. Ayi tobi isi obi si hivuru baarọọ mmanya na. amadɔjɔ ki ila araba ki allah ismail sami allah sami allah jọjọ mi tuntun wọn sílẹ̀ sálà rẹ. bèbí ń abraham pìtì bèbí ìbí ń hàn sí ìyàbí ní ismail ìrẹ̀wà akọjọ́ gbèbí ń pa ń yàdọ̀mọ̀ ń ó dọ̀mọ̀ alẹ́jẹ́ akọjọ́ ń ọkọ̀ ojúlẹ̀ màdùn ẹ̀mẹ́ wù kí àwọn dé bible mẹ́ni bible mẹ́ni nùbọ́ mẹ́lú èyí bible kan ó dùn máa dọ́ òtún náà máa jẹ ṣe bílẹ̀ wọ́n dùn máa jẹ dọ́ tání sáwọn yìí rò bí ma ẹ ò bó lẹ́fà kó sákàbí máa ní ìsẹ́ni yóò èyí bible. ẹ lè dé amplified bible under ń gbókùn màkọ́lá ìdẹ́ mami footnote ni gɔvana wo sɛnde mama bomɛ lo lɛ mɛ ɔma list jɔmɔlɛ kako bomɛ lo oye bomɛ lo ki dɛ afo ibɛ oduma do oye ɔtaka dɔ yɔ dɔ gbata ma bi ma we ni lɛ dɛ ɛma gɔvɛ lɛ kura ni mɔto mɔko ki dza ye kura ni ako bo kɔ yɔ do do ma kóòtù na ma tètè yanɛ táwọn yé wò ma dá ma bi ma kanu ma ye kura ni mɛ lu o kɛlɛ báyìí bolo ŋɔnu bomɛ lo lɛ agba ismaila sɛnɛ bi wò ma. síhùn ọmọ ọ̀la ọmọ àmà gbàdọ́lọ́pù ìdí ó nàwí ilẹ̀ bọ́ yọ ẹnẹ̀ kọ́ ọmọ ọ̀la gbìlẹ̀ ọjọ́ yìí yẹnu ọmọ ọ̀la gbìlẹ̀ kó kọ kọjọ́ akọ ọmọ ọ̀la ìmádùpẹ̀ kí ní ju ẹnẹ̀ ni ẹnu òyì máa ń bùbùlù adùn kìtì là ń lè ń ayé ọmọ ọ̀la ń tòlè dẹ́ ẹnu òyì máa ń kó tak ma be bin un angel descends to eh haga ni anga nga ke ina bioma o ma lo ojo du ri apo en fluke de ju lu ko gugu e o mi le so ju ogbo mi de ojo ogbo ojo mi ti nro lo ko e ni e bi un ki bi ojo mu gba pe ko yi wa ma in something matthew pastor ìrùdọ́gbọ́ yìí ẹ̀dùn ògbó máa fi iye ẹ̀lẹ́ta dùn ẹ̀ṣẹ́ adùn ẹ̀ṣẹ́ ìṣirò ọdún lẹ́nu àtàwọn mẹ́rin. ṣéun ká dún wọn kó ní múdá dúkìá múdọ̀ ṣéun wá lọ láti ayé àfẹ́ ayọ̀ ayọ̀ ọ̀gán nà mọ́ ọ́bà bàbá màmá ìṣirò ẹ̀ṣẹ̀ àpá àti ayé pẹ̀lú òjì máa dúkìá dọ́mọ ọmọ àmọ́ níbi dúkìá ṣàmọ́ níbi ìṣirò ẹ̀ kóòtù mọ́tì báwọ̀ ẹ̀ ti mọ́tì sonúbò dó máa dúpẹ́ tó dáhùn ẹ lè book of exodus chapter twenty verse one ọjọ́ ni i am the lord your god who brought you from the land of egypt the land of what the land of bondage omi sòwò dùn wẹ́ẹ́. I am the Lord your God, or I'm my Israel, and you should Zainabu mẹ́yà tó kó yá ní Egypt. Ó yá ní Egypt kẹ́hùn sẹ́hùn. The land of bondage. Ó ní ọgbọ̀n màkó mẹ́ta dú. Ó fi àbí Israel papọ̀. Bẹ́ẹ̀ mú lè mà sá dú. Ọjọ́ àkàkọ́ ọlọ́run yálì director. The land of bondage. Gbogbo mẹ́ta dú bí ọwọ́ àbò fẹ̀rẹ̀ àwọn. Ṣáká mẹ́ta dú mẹ́ta dí ọwọ́ mi. Àìlè mẹ́mọ́ náà yani ija dunga ni je ko na ko le ade eh ona ko le ade na ma ko me ma se ja du do da ni bi oyo era ma yu to e do ko lo ye ma ke so mo nu le je ti da me cha apa wi bo ma israeli ya ko yi moses ti pa ma ta o pa bo ya mi yo ko bo lo ko ma pa to ama sa du do na fero ni rani my bible confirm that you are you slavery bible look at bondage bible umune version umune unchi oh, bondage oh, you use slavery but the slavery under the power. in donkey odu adugma domi ismail imoji mambo ane ki madupe ti acha nibi ojo ti acha ta nibi ti arule le niba àbẹ́gì dẹ́ ẹ̀yìn máa bí ẹgbẹ́ ẹ̀nẹ́sìn tó dáadú ni ọ́ fi ó ràn àti ẹnẹ̀ fúnra ìkúmọ̀ ya lẹ́kọ̀ọ́ járí ẹni àṣẹ inú àdòun náà kókò ọmọ ìhóòrùn kàdé i willingly ohun tó àti gift àmọ́ ọdún méjì gbégi nù yí má tìrẹ dẹ́ gba gbégi jẹ́ aṣọ pàtàkì lé dẹ́ gbégi nù yí má tìrẹ dẹ́ òbí matthew and book of mark gbó ma sọ́lì jì ní ọlọ́yẹ of jesus mi jì ní ọlọ́yẹ máa ò bẹ́ẹ̀ kì sọmọ́ ọ̀la ìdí báyìí lọ́mọ́lẹ̀ ìnàmí bẹ́ẹ̀ kì mate ìyàmú kọ jesus mà tó ní gbogbo akẹrẹdẹ ada ọ̀pọ̀pọ̀ ìwé ju bible testify all of it. ẹ máa dùn accuse anabi ismaila àwọn ọmọ kókó anabi muhammadu domodomo ìyàwó kúrò jesus ọ̀la ọjọ́ kí máa nà ẹ̀rẹ́ dúdú wa ọ̀rọ̀ àmìlẹ́ ìwọ̀n àwọn tẹ́tẹ́ tánẹ̀ gbanẹ̀gbanẹ̀gbọ́n ìwọ̀n àtànẹ̀ wọn tẹ́tẹ́ tàlẹ́ ìdí agbanẹ̀gbọ́n ẹjọ́ káàkà ìyẹn náà ọmọdé ni alhamdulillah káàkà ti dé o bíkì sọ̀tàkà dé o máa bọ́ máa ń yẹn gbọ́ rẹ́kọ́dì ni wọ́n dẹ́ ọjọ́ yìí ọjọ́ kí máa nẹ̀rẹ́ jọdọ wọn wa then if history mẹ́ni onu bele yóò tó kọ eyẹlu yọ ọjọ akọlà fún ìmọ kọlà fún ojú kì í sẹnu yé ma ti báyìí kọlọ ká wọn jẹnẹlẹ ẹnu mẹ gbọdọ mi hada wọn ti hazara yí anabi ismael gbẹgbẹ lẹ kàkà ikú àgbẹlẹ lẹ kàkà fún lẹnu àkàmẹ bọyì lẹ fún ok then ó dún ismael kìdẹ mɛ gbɔkuma wo do wota kuma bi ba ma le ni kiriki kɔma yɔ keke mɔnɔ bɛrɛ do nue wɔ ma dɔ ma aga do nue wɔ kɛ kɔma egbɔ do nue wɔ ya wɔ akɛ da wɔ kɔma lɛ jɔ ne kɛlɛ ɔŋɛm do ke ɔŋɛm do kapu la yɛ ɛtɔ no bilɛ ɔŋɛm do ke sala bɛ tu awɔ ayɔ ahan ɔmɛ lɛ bi wɔ kolo yɛ ŋɔ ɔmɛ wo ti ya ŋɔ nyi ɔnu bilɛ nue wɔ kpe wɔ biɛ ya no kolo yɛ ŋɔ Bílúdé délé ní Ismail báyíyé ń délé túbọ̀ ọjọ́ nìkan. Ìmúdùgbọ̀ ọjọ́ òjìmọ̀ ọjọ́ kò má bẹ̀rẹ̀. Òbí lẹ́jẹ̀ ọ̀la òmúnẹ̀gẹ̀ wọn dẹ́mọ̀ kí àwọn nídìí kánú màdì. Òwe ọmọ ya kẹ̀tì kírísítẹ̀n. Ẹ̀mí bẹ́ẹ̀ bì. Má bẹ́ẹ̀ akọ̀ dẹ́mù. haka nke hazara ya anibi ibrahim o pe ayuzu ayuzu bible toruka nedu screen awere makabu tẹun awere meji ije nke ụka n'ọlọ mgbawere awere ebinye yọkụrụ rẹ ayuzu bible ka ne screen ejeji mkabu ije mi mẹlẹdẹrù ọmọ tágàdá ẹmẹ ọmọ ẹnẹ mbìkà àtẹnẹkù ẹni tí book of genesis chapter sixteen verses two to three iye ya níbi ismaila màdúdò kí haga òun fi different family òun fi egypt and abraham òun yà kó yá ní babylon kó yá iraq. maduhu makibur ya Chaldean, while Hadad, who Yakojan Egypt. Therefore, Awere Yajimale, Isayadabion, Jankane Koyan, Umnagane Koyan, Umne. Baya Bokuma, Colombo Mamerolama, Bavere were Maniki, Bokonoya, Mavere Mejilere. òun àjẹun mẹ́gbó yé ní nìyíyàn nù. na bẹ́ẹ̀ gbẹ́nà bẹ́ẹ̀ àmàmà yẹn àtàwẹ̀rẹ̀ má dẹ́ ẹni èsì tálíbọ̀ múnà ìbò rẹ̀ ẹ̀hún nobìlẹ̀ ube kìkọ̀ lọ́kùn kéwé dé mà kó mbí ìní mà sọ̀spẹ́tì kí nìkì nà ọlọ́kùn lè rẹ̀ bí ọlọ́kùn kété kó of Takada Levi, chapter eighteen, verse six. Many, none of you shall approach anyone who is near of kin to him to uncover his nakedness. I am the Lord. Oyo kola mọ́lẹ̀, ikú kọ̀bìlẹ̀ físíkọ̀ ẹ̀yìn Bible. Yé ni ẹni tó mẹ́kí mẹ́rún nùgbẹ̀lẹ̀ tó bí màtàkù rọ́lá màá nù. jẹun kò màdùgbò màmẹ́rọ lamọ ọmọ ọlọ́pọ̀ ní ti mẹgánì ọ̀la ẹ̀kú ọwọ́ ọlọ́pọ̀ àkọ́kọ́ tí wọ́n ti rẹ̀ tó nìta yìí rẹ̀ àkókò mẹ́rọ lamọ ọlọ́pọ̀ mọ́mọ́tò ọmọ mọ iye fún àdìsí ní ìmọ̀dé kúránì ní None of you shall approach anyone who is near akin to ene tume ki imero nubule do mata go ro la man o ki juta go ho ki jujon ona kale go nubule ko mu i am the lord of the sojo me mu bijele wa ume book of leviticus chapter 18 verse 6 iyan magonye letani in e leviticus chapter 18 verse 9 the, the nakedness of your sister the daughter of your father, or the daughter of your mother, whether born at home or elsewhere, their nakedness you shall not uncover. And the Bible has a book of Levites. it's Leviticus, or Takada chapter 18, verse 9. Men are oh my, oh no, oh my, I say, oh no,

Abraham saying, Abraham Akolade, but indeed, Sarah is truly my sister. Ibrahim Akolade, oh. in book of Genesis, chapter 20, verse 12, indeed, Sarah is truly my sister. She is the daughter of my father, but not the daughter of my mother. And she became my wife. nagbala anyị? abraham aka eyi genesis dee ka gịnị indeed na aka omere sara àwọn ya mi ha ọma ye is the daughter of my father but not the daughter of my mother ọ̀lẹ́yìn ìbámi ìbáṣe kàkóòtù kó àtẹ̀yìn ìgbà ìrẹ́lẹ́tì báṣe lára bí o máa bá ìrẹ́lẹ́tì ìyàdórẹ́ ọ̀lẹ́tọ̀ awèrè nígidẹ̀ awèrè ní àrùmọ́ gbégi méyàn ìyàdí religion christianity tìlẹ̀ rẹ̀. tọ́ abalẹ̀ yẹn. alóde book of leviticus chapter twenty verse seventeen ẹgbẹ́ màkà ẹ̀wọ̀ tágàdá báyìí bọ̀lọ̀ ọmọlẹ̀ if a man take his father his sister's daughter or his mother's daughter and sees his naked his nakedness and she sees his nakedness it is an abomination. ọ̀tàgàdá ojú àgbọ̀lá ní book of leviticus mẹ́rin ó nẹ́ẹ̀ àkìmọ́ máa ń dúró abe ko ma tangu kule oma kungu nada oene kungu ni kiango unli koye tuta kungu kako ya unde gbogbo keju ma fi ayọlé àgbo ohun ìmúdò ọyàwó abẹkẹne kí a tuta kungu lóko dàtí ọkọ kọ ya ọtakàtà bible ní it is an abomination that is abomination. Can you compare all of the book of Genesis chapter 20 verse 12? Kumeeni Abraham said, but indeed Sarah is truly my sister. She is the daughter of my father. Abomination You yene commit abomination You have a joy. Ene Abraham una madete kuma doroma ba abajo joy. Una le so me ro àbí pẹ̀lú lérí tó màgbọ́ àbàbí lérí láti wá ló yọ ìsmáìlà yìí mẹ́rin bòló ń dà ìsmáìlà pẹ̀lú kàkó ń jẹun òyìn máa yọ ẹ́kọ́ yọ dé lórí òun ní angel ní angel ó dé òun dé dọ́ tí tètè ìsmáìlà níbi ibrahim àti ń wọ́n mọ̀bọ̀lẹ́ kọjú àdéjúrú kàkàbí ìlẹ̀kẹ́ tọ̀mọ́nù mọ̀lọ́wọ́ àbí ọmọ abá ti tàdí ẹ́ ọjọ́ gbọmọ ọ̀rọ̀ agbógbó òun gbọ́dọ̀ ọdún mọ́ angel nǹkan yá dodo ìmọ̀ máa yìí. dodo ẹ máa kẹ Abraham dọ máa tó ọmọ ajìkì ajìkì ajìkì ko mamu ya azi kidum ga agba guje ba bidi azi so ko abo israel bo israel so bale yo ami krista je ba ma ba kadu ale lile ye man ale lile ye man to de ne ga ye ya ba do gure eni du ki mi bible du no ki na tu abi diri diri diri diri aba yo imalele ta ki e ni ni bo ke so lai to du bible pitik ya ko ńgbó màdù kọlá tó kọndẹ́mù kọndẹ́mù ẹ̀ lẹ́yìn ìsmaila ẹ̀ ikote ìdẹ́ àmọ́mdà kàí tó tẹ́ mẹ́ẹ́lẹ́ lẹ́bìnrin àti ìsàlẹ̀ yù onídìkọ́lá ẹ̀ṣẹ̀ bí rọ ẹ̀yù ọ̀yìn ìwú wa. the covenant of God established with Ismael. Ukola balutane ng Abraham, ukozo balutane ng Abraham. Oyo te dugwa eno Ismael. Oyo te tengi Isaac. Àtàwọn bèbí wọn ló ìbílẹ̀ pẹ̀kọ́ wí ìdọ́wọ́ ló yí máa wò mí ṣe. Quran established that, Bible established that, and we Muslims ẹnẹ tó yẹ wọn anáṣẹ hands down wàlà. likewise ismail onugbonugbo ọyọ wọn ní confidence ó yẹ kakọ yọ wọn kò mọ wọn ti ní ibrahim lẹbi ọgọgì ti ń ọ isaac ọmọ àtàwọn yìí book of genesis chapter seventeen verse seven. wọláyìn kírísítẹ̀n agbé na ọjọ́jọ́jọ́ tó kà ọgọ́ni ẹ̀ka kàdídẹ́ ní dị bí ẹnfà yẹn kà bá yọ ẹsẹ̀ sọ. lọ́dún ní ndú ẹ̀kọ́ àmà yà bàlà kẹ́ ní báyìbùlù ọ bẹ́ẹ̀ ká àmìkọ́ yìí báyìbùlù lẹ́nà akọ ńàdùn ẹ̀. iye àjẹ́ máa yẹn yàtí yà dáa obìnrin ni àgbọ̀ lè dà abilékọ̀ lé àdé ọ̀sàkàdé wàkàtí tẹ́bílẹ̀ ọ̀làlẹ́ ọ̀kàwọn dẹ̀ book of genesis chapter seventeen verse seven ẹ̀ńkọ́jọ́ ka dẹ̀ yẹ́nì and I will establish my covenant between me and you and your seed after after you in their generation for an everlasting covenant to be God to you and your descendants after you. ẹnkọjọ kan abraham gẹ omilẹgẹ ọjọ tẹ promise kí blessing ni wọn yàáyà rain ojú ismail yàáyà dojú ismail as well agbẹnẹkìdé ojú atiki. ogele anya dengo ismail yelam na te kwatam te wo book of genesis 17 ode and as for ismail i have heard you behold i have blessed him and i will make him fruitful and will multiply him exceedingly he shall beget twelve princes and I will make him a great nation. Takbir Allah. Ọjọ́ ẹni Akami Ibrahim, Anabi Ibrahim, Ehi Bible 1720, Book of Genesis. Oyi Ismaila, Wọ̀làwẹ́ gbọ́ ẹ máa wá, I have blessed him. Umar Barika Dọ́la, èyí kéde ìtẹ̀ náà. I have blessed. Who says so? Allah. Your Allah, I have blessed him. Who? Ismail. And what is the manifestation of the blessed of Allah to Ismail? Allah comes over. Then I will make him fruitful. Now, young kitchen, I can row. Nila, ya na ẹ̀rọ ní ilẹ̀ jẹ́ yọ̀nà ẹ̀rọ ẹ̀rọ ilẹ̀ jẹ́ yọ̀nà. And I will, I will multiply him exceedingly. Na anya nyo oyu ki akpọ ma nọ ma ki anana lekwa akelido. He shall beget twelve princes. Ya anya bi ama ọmọ onu elelele mẹ́kwe. Ìjàpàlà ń mẹ́kọ́ kó bí abẹ́kú jáde àwọn ẹ̀. Gbàgbọ́ onú lẹ́yà rẹ̀. Bẹ́ẹ̀ bí wọ́n á kà wọ́n a. Kẹ́yì bábìlì yẹ kàrẹ́. sẹ́ ẹnìkan mílíọ̀nù ti kàmúdù ẹnì kìí máa ń gbòòrò kìí gbá yànnà kìí gbà mọ́ kìíní kí àwọn tágídọ̀ ọ̀ọ́ ọ̀pá kìí mà yáyà kẹ́ ẹ mẹ́rin tí yìí wò ó kí ààrẹ kọ́ panẹ́ mílíọ̀nù kẹ́lẹ́ ẹ̀múkọ́ ndùkúrú gòkè àwọ̀ nímọ̀lù dé dawe islamic history ngbọma mekwe eji ismail dị ngbọma yọ ma dị 12 prince eji obodo macha nebe muhammadu jesus called you i will not be with you longer for the ruler of the world is coming ubie nwule ha sayidina abubakar ubie nwule ha sayidina umar ubie nwule ha sayidina usman ubie nwule ha

kújà kà mẹ àmì mẹta gbọ́ kàtó mi ọ̀yọ́ máa yọ ìwé òbí mọ̀rọ̀ níbi ní abdul aziz káàbí wọn wọ̀ bójú màtẹ ọ̀làyà ń gbọ́ màkàtẹ́ ọ̀hún tánẹ̀tẹ́ ìbáìbùrù tẹ́lẹ̀. twelve places òun àdódùmá tẹ́ ìdíyelò rẹ̀. Romine ke dodu magogo aya na muda niki arrange man in chronology, chronological order after Yazid. Dodu ti research to yima ko arrange odu me do lo gene. Ati history ma but they want you to yi ko na di arrange man in chronological order. Ọmọ máa dára àwọn ọ̀rọ̀. Tọ́ntì Báìbùlù kalẹ̀ ẹgbẹ́ nìgẹ́rẹ́ àbúrẹ́jù ẹ̀dáwé ìsìlámì kìlì ẹnìkìdí kó yá mọ́ mé ismail bí gbogbogbogba tó yà níbi muhammadu ẹ̀jẹ̀ ń gbẹ́ ìgbòlò kàtẹ́kìdẹ́ ẹ̀jẹ̀ ń manifest ṣe tó yà níbi muhammadu. jama mẹ́gbọ́lá yín ọ̀nà he shall beget twelve princes ẹ̀mà fún bí i níbi muhammadu. ẹ̀ń gbúmọ̀ àti kúmọ̀ tó pàtó níbi òun kí òun lò kó dà níbi kí ó dọ́mọ́ yìí.

ìgbójí máa wí ẹ̀dójí ẹ̀zíìdì ìwọ́n máa lù bí ya wúú islam ti gbogbo owó epo gidẹ islam mú dábà sí europe ìmú dábà sí asia àmú àmì giant nation kìmàdé ilẹ̀ òǹdí paris by rome christian nation my paris nation duk ifi sayyiduna umar ma o ma kon ka pa ko ka ka bi islam o yi ma to ifi sayyiduna umar odo ki dagba de sayyiduna umar ki so eun o bi anabi muhammad bi do me gwelele owo do me gwelele islam imu daba ti europe imu daba ti asia arab pa o ya na arab pa kom do ya na o oh. o ya na islam mbo rule ama juj ma ila ya ma de rule amadu ismail ma jamalen ma watirul ojan hele ki nupayo leyin ki mai bolo akini he he shall make twelve princes and i will make him a great nation great nation mo go ka owe bo ti arigije great nation ni ke to bi ibe sayyidina umar mami jerusalem ba magu jerusalem wo da mami yisu gbamu daba wo africa gbamu daba gbogbogbò oyè ní iran gbàgbó mamuba, mamuba mamu ba gbogbo wi afghanistan headquarter mi christian ilẹ̀ yìí di damascus damascus oyè ní istanbul Mamuba, ba. ìbàdàn níbi àdúgbò àbàbà yìí onu madodo ke Herkel oti Heraklo ena duki gbiisiri mene mado ime Heraklo oju onu ami kristẹni ilẹ pako sakadu ẹgba kanebi ti lẹta ń kú ẹni islamu báyìí kì dẹ́ máa rọ̀bù kì dúmọ̀ mu bókì wá yẹn yẹ dàbí kí á ìdí ní ìtàvíù ma ó yẹ níbi muhammadu oyè ọmọdún lọ́la níbi muhammadu yẹ ẹ̀nẹ́lẹ́ máa ṣe mí àmẹ́rù òun níbà yẹ ẹ̀nẹ́ kàmẹ́kà lẹ́bàá. emo takata ngame dangu jota na ma dangu ngwiba ema temi ngame roni nini kumweta oika medulola ilengo ngwiba owelade ibane uboko kongwe ku ili ojane Jerusalem bi ede ke amojane kumwebe mi ke de ipa papo ogele ji man ko ma ko da ile te yo lonri abi ile ke ko yo ko ngi amola ìyàwó ló jẹ́ níbi muhammadu tó mọ́ ìyóyúwẹ́ bàbá wọn níbi muhammadu wọ́n kàngẹ́lá tó ń mẹ́mọ́ lẹ̀ lẹ́gbà wọ́n ní ilẹ̀ bẹ́ẹ̀lẹ́ màmá òyò ń níbi àníbi àti èmi ẹ̀rọ yìí èmi ẹ̀rọ yìí ẹgbẹ́ ìsìlámù ọ̀rọ̀ ẹlẹ́rẹ̀ ti ìsìlámù ayé mẹ́rẹ̀ àníbi náà fún ilẹ̀ sẹ́yìn náà mọ̀rọ̀mọ́ ọ̀rọ̀ Hola, que gente con el hijo, yo le dije a repiten. Ay, no, hola, algo con talla. Estoy aquí, ¿no? Ama aquí. Mẹ́rin rẹ̀ yẹ, èyí jẹ́ ìwòlò tó rẹ̀ tọ́lọ́ làálẹ̀ gbogbo ti bọ̀lọ̀ ńkọ́ ọ̀pá kóhùn ayé bible ayé ìkùránì bible nínú àgọ́ establish how comes about prophet muhammad how comes about ismail to be a legitimate son of ibrahim ìkà kàáwá yìí the evidence is being established. ọ̀kíkí ń yé àjẹjẹ dá ìyọmọ́ nùnùnùnùnù gbogede ka nɔlɔ o yi adama gɛ sɔnɛmu yi dukɛ k'aw ta da kɔ apili da bi kristu nana mɛ evangeli mɛ yaa ba mɛ nɔla k'a ka dama iya ne koko n'anw don ɛnɛ duki ba ta ka bi rɛ n'ɛnɛ duki a duki nu si a y'a mi kristu ni ti mi ma jimi yɔ daani yaani bible k'an nɛ yimi dabo wu ɛnɛ yi ma nɛ ìgbè bible mẹtẹni yìí lẹ new world translation lẹ river standard version bible lẹ amplified bible lẹ yìí dùn kẹtẹ ní wúlò donc àwọn yàn kiri tìmí yìí dẹ ìmú kọ mẹkọ mú wọn mọ nígbà wọn bọtọ bọ ka yà kàkiri wọn náà wọn tẹbi ìjà rọ ìjà òdo àbọ kàkà àdó divasi dẹ ẹnẹ kì gbọ kì mú ọrọ à ẹwọn rọ wọn. twelve princes that will lead a great nation, the son of Ismail. Ọjọ́ kan náà, eh, kan náà Ismail àti Ìbáìbìlú rẹ̀, nígbà mọ́ máa lédè, ẹgbà náà láwọn mà níbẹ̀, ó yà níbi Muhammadu. So, olùtú ìkídá gómìnà dá. Yẹ́n, Subhanaka Allahumma wa bihamdika.